the first subsidy is gone. ọ̀rọ̀ kan yìí náà ló ń sọ ọ́ ní gbogbo nǹkan bá dàrú tíjàlẹ̀ epo tí àwọn ọmọ nàìjíríà ń rà ní náírà márùndínláàádọ́sàn-án ìyẹn one sixty five fò fẹ̀rẹ̀ tó di owó gegere tí wọ́n ń ta epo lónìí bẹ̀rẹ̀ látòrí ẹgbẹ̀ta náírà ó dín díẹ̀ five sixty eight naira tí nnpc ń tà títí dé orí nine fifty naira àti jù bẹ́ẹ̀ lọ láwọn iléepo míì lójúmọ́ tòní tó mọ́ àwọn ọmọ nàìjíríà kò súnlé mọ́ o ilé epo ni wọ́n ń sùn kiri bẹ́ẹ̀ ni inú wọn kò dùn bí àwọn kan ṣe ń tara làwọn míì ń sọkún ohun tí wọ́n sì ń sọ náà ni pé kí ni ìjọba bọ́lá tìǹbù kó dé yìí ìnira ìdààmú fìtínà àti ìpayín keke aláìlẹ́gbẹ́ níjọba ọmọ olódò idẹ tọ àwọn ọmọ nàìjíríà wá o látàrí ọ̀rọ̀ epo tó ti di ẹ̀rù jẹ̀jẹ̀ sí aráàlú lọ́rùn wọn ló jọ pé ìjọba yìí kò ní ohun rere kan báyìí tó fẹẹ ṣe o pàápàá lórí ọrọ epo bẹntiróòlù tó ti di nǹkan míín mọ ọmọ nàìjíríà lọwọ tí oúnjẹ pàápàá dọwọn tí gbogbo nǹkan lè ṣáá lórílẹèdè nàìjíríà lónìí. ẹ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀. wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ epo epo àwọn á ní two hundred. Adi bàbá. Ẹ fọkàn balẹ̀. A máa gbé wálẹ̀. Tá ò bá gbàgbé, ìlérí tí Tinubu ṣe rèé o, nígbà tó ń polongo ìbò ohun táwọn ènìyàn sì ń wí ni pé ṣé ọkọ̀ olúrẹ̀mí fi eléyìí prank àwọn ọmọ nàìjíríà ni àbí nígbà tó sọ pé òun yóò gbé owó epo wálẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé òkè lálá ló ń gbé lọ táwọn ènìyàn kò tún ríra ẹkún làwọn ọmọ nàìjíríà ń sun o bẹ́ẹ̀ ni wọ́n ṣépè. ẹ fọkàn a máa gbé wálẹ̀. wọ́n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ epo epo àwọn á di two hundred á di five. ẹ fọkàn balẹ̀ a máa gbé wálẹ̀. Alore TV. akọ́nilọ́gbọ́n ètò tó